ẹ̀yin ọmọ yorùbá ìmí ìlú tún ṣẹlẹ̀ yìí o ẹ̀gbìnrìn ọ̀tẹ̀ bá ṣe ń pàkan nìkan tún ń rú ọmọ àlè kan tún ló tún jáde yìí náà o ara àwọn ẹ̀ka tó jáde látara ẹ̀ sábọ́ọ̀dù náà ni olóhùn jọkẹ́ jagaban jọkẹ́ jagaban tá à ń sọ̀rọ̀ èyí mo ṣe sọ fún yín ara àwọn ọmọ ẹ̀ sábọ́ọ̀dù náà ni àmọ́ bíjà ò bá ṣẹlẹ̀ láàrin wọn òun náà ò ní dá dúró òun náà wá fẹ́ ṣe bí ẹni pé bóyá èèyàn gidi ni wọ́n ní tàǹdí la ní òjòore tàǹdí tàǹdí wá ní kí ló ṣubú tẹ̀hún èyí tó náà tó wá ń ṣe yìí gan tiẹ̀ tó wá ga ju tiẹ̀ sábọ̀dù lọ kéèyàn máa mú ẹ̀yà ara tọ́lọ́run dá fún wa tó fi síbi tó paramọ́ kó máa wá sọ̀rọ̀ ẹ̀ nísọkúsọ káàkiri kó máa wá fi ẹ̀yà ara yìí kó máa fi ṣèṣekúṣe kó tún wá máa sọ fáwọn ọmọ aráyé ẹ dàpọ̀ ẹ sọ fún mi ṣé ní tó dáa ni nígbà tó mú òwò nàbì tí wọ́n mú ní ṣíṣe lára tó kọ́ lára ẹ sábọ̀dù ìwọ tún wá fọba létí ẹ oníkòsí tí wò lè fi dá lára kò síbi tí wọ́n ti lè báwọ̀ ṣe àṣepọ̀ kò sí tí wò lè ṣe kódà bó bá ń bá wọn ṣe àṣepọ̀ ó láwọn ohun kan tí wọ́n ń fọ̀ ó láwọn ohun kan tí wọ́n ń ṣe ẹ dákun gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà tẹ́ ẹ kúrò nílẹ̀ òkèrè àti tẹ́ ẹ kúrò nílẹ̀ Yorùbá tẹ́ lọ sílùú òkèrè ṣé n tó dáa ni Jọkẹ́ Jàgàbá ń ṣe yìí àti pé gbogbo àwọn tó ń ṣerú ẹ̀ yìí ṣé n tó dáa ni àti wọ́n tó ń wò mí tí wọ́n náà wà lọ́hùn tó jẹ́ pé tiẹ̀ sásìkọ̀rọ̀ tó jẹ́ pé tí wọ́n náà ń gbé ọ̀hún ṣe lélẹ́yìí ẹ dákun ṣe ń tẹ́ ń ṣe ìmọ̀kọ́fẹ́ bí léèrè ǹjẹ́ ń tẹ́ lè fi lọ́mọ lọ́wọ́ ni àti pé ṣé iṣẹ́ tí ìwọ náà lè fi yangàn ni mọ̀ pé wọ́n tó ń wò mí yóò lè fi yangàn àwọn tó fi ń yangàn yìí tí wọ́n ti bàjẹ́ ni àfi tí wọ́n náà bá fẹ́ kí tiẹ̀ bàjẹ́ bíi tiwọn ni wọ́n náà lè máa ṣerú iṣẹ́ yìí tó máa sọ jáde àmọ́ kò wá sí ní tó ń dun àwájú wípé ìran Yorùbá tẹ́ ẹ jẹ́ lọ bẹ́ẹ̀ bá jẹ́ ìran wa ẹ̀ bá àbáyé ara yín jẹ́ kò kàn wá àmọ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí tó bá jẹ́ pẹ́yìn nìkan ni ó kàn ní kò bá dáa torí ńgbà tí wọ́n bá sọ lọ wọ́n sọ bọ̀ wọ́n bá dárúkọ yín nìsín wọ́n pè yín Yorùbá àbí ṣé ìran Haúsá kan máa ń jẹ́ Jọkẹ́ ẹ dá mi lóhùn ìdí nìyí tí mo tún fi ń rọ ẹ̀yin ọmọ Yorùbá pé ẹ má tún dákẹ́ lórí eléyìí náà o wọ́n pọ̀ bẹ́ẹ̀ o tán lórúkọ oríṣiríṣi láwọn ọmọ òṣì tí wọ́n tara ẹ sábọ̀dù jáde tó yẹ pé gbogbo ohun tí wọ́n lọ ń gbélé òkèèrè ṣeré àwọn ò lọ bẹ̀ pé káwọn lọ ṣe dáadáa káwọn kó ire wálé káwọn mú ẹ̀yà Yorùbá kí wọ́n sọ lórúkọ dáadáa tó jẹ́ pé ńgbà tí wọ́n bá lọ tán kí orúkọ wọn kó má parẹ́ àwọn òwúrú wàyí o èèyàn làwọn Madam Tinubu torúkọ wọn ò parẹ́ àwọn ni èèyàn ni àwọn Fúnmiláyọ̀ Ransome Kuti tó jẹ́ pé ńgbà táwọn ṣe dáadáa ni wọ́n sì ń sọ̀rọ̀ wọn ẹ dákun irú kí ni wọ́n fẹ́ sọ nípa irú Jọkẹ́ Jàgàbán yìí kò sí wọn lè kọ́ ní rékì nítorí pé òun gan fúnra rẹ̀ kò kọ́ ní rékì rẹ̀ àkọ́kọ́ borúkọ ìdílé rẹ̀ jẹ́ ìdílé tó ti jáde ó borúkọ ọbẹ̀ jẹ́ ó tún ń fi ìdọ̀tí rẹ̀ ìran Yorùbá lára ẹ dákun ta ni ó wàá sọ̀rọ̀ ẹ̀ ní dáadáa nígbà tó wà lójú ayé yìí náà kò lè gba àdúrà kò sí ire lè gba ká tó wá sọ pé gbà tí ò bá sí láyé mọ́ kó tó wá kan àwọn ọmọ ẹ̀ àti àwọn ẹbí ẹ̀ ẹ̀yin ìran Yorùbá ẹ má tún jẹ́ àwòrán lórí eléyìí náà ẹ jẹ́ aṣẹ́yẹ apá àti ìjọkẹ́jàgà báyìí náà torí gbogbo nǹkan tí wọ́n ń sọ lórí ẹ̀rọ ayélujára yìí wọ́n ò sọ nǹkan tí ó mú àwọn ọmọ wa rò pé táwọn bá dé òkè òkun káwọn máa lọ lébọ́jọ́ ọ̀la wọn ò ṣe dáa nítorí pé ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ ni wọ́n ń kọ́ wọn nígbà tẹ́ bá ń sọ pé kán máa wá fi ẹ̀yà ara wọn tí Ọlọ́run fún wọn pé kán fi ṣe nǹkan dáadáa pé kán máa wá fi ṣe owó nọ̀bì nílẹ̀ òkèèrè ṣe rí pé tí ò dáa lélẹ́yìí ẹ dákun ẹ̀yin ìran Yorùbá ẹ má tún sùn lórí eléyìí náà Jọkẹ́ tó lóun jàgàbá yìí náà ẹ dákun ẹ jẹ́ náà wálẹ̀ ẹ má jẹ́ kóun náà tó bá tiẹ̀ jìnnà torí ibi tóun náà ń bá a lọ yìí tí ò dáa ni àìmọye àwọn ọmọ náà ti kó sábẹ́ lọ́hùn báyìí tán ti ba orí wọn jẹ́ tán ti báyé wọn jẹ́ tí wọn jẹ́ káwọn ọmọ tán sì fi rádaràda tí wọ́n dédèdè tán ń ṣe yìí wọ́n fi báyé wọn jẹ́ ẹ dákun ẹ jáde tì kán ìyapa àjọkẹ́jàgàbá yìí náà mo mọ̀ pé ní ibi tó wà náà lókè òkun ẹ̀yin kan wà ń bẹ̀tẹ̀ ẹjọ́ ọmọ Yorùbá tí ẹ sì ń fẹ́ ìlọsíwájú tẹ̀fẹ́ la tọmọ tiyín náà bàjẹ́ ẹ má wò pé ní tó ń ṣẹlẹ̀ yìí kò kú lè kan ọmọ tiyín bàbá ní pé ní tí ò dá ń sìn kó kẹnìkan ó lè kọ́ ọmọlàkejì kó kọ̀yàn náà bí ò bá kàn wọ́ tó bá kẹ bí ẹ̀ ń kọ́ àbí gbogbo ẹbí yín kọ́lẹ̀ sáàlì náà rí kọ́ àbí aburú tó bá ti kàn yé kan ẹni ó ti kan ni náà ẹ má jẹ́ àdákẹ́ tí ìbá tí a wá ṣe pé ojú ò wá gbà yín tì àwọn ọmọ tí ò tó yàn àwọn ọmọ nu yín àwọn ló dá ẹ̀rọ ayélujára yìí lẹ̀ ipe ká máa fi ṣe nǹkan tó dáa ká lè máa tètè búra wa gbọ́ tí nǹkan dáadáa bá fẹ́ ṣẹlẹ̀ àbí tí àwọn nǹkan míì náà tó kù díẹ̀ káàtó bá fẹ́ ṣẹlẹ̀ ká lè mọ̀ gbésẹ̀ tó yẹ ká gbé ẹni tó ṣe kíní yìí nìsín òun gborúkọ rere ni orúkọ rẹ̀ ò lè parẹ́ ẹ̀yin tẹ́ wá bọ́ sórí ibẹ̀ tẹ́ bẹ̀rẹ̀ sí bàjẹ́ tẹ́ ń ṣe ní tí ò dáa tẹ́ ń kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ ẹ jọ orúkọ wo lẹ́yìn fẹ́ gbà ẹ ti wá múnàbì ẹ ti mú níṣẹ́ ẹ rí bí n tí ò da ẹ rí bí n tó ti tí ó ba ọjọ́ ọ̀la yín jẹ́ tí ó ba ọjọ́ ọ̀la àti ìrandíran yín jẹ́ kò wá sí owó nàbì yìí kò wá jẹ́ nǹkan kan lójú yín mọ́ ẹ ti sọ́ di nǹkan àmúyangàn àánú yín ṣe mí ọjọ́ ọ̀la yín lẹ̀ ń bàjẹ́ àti tàwọn ọmọ yín ìwọ tó níwọ̀ ọjọ́ kẹjàgàbá ṣẹjàgàbá yìí lórúkọ bàbá tó gbé ẹ lọ́mọ ni ò ní lè sọ́kọ̀ àbá tó bí ẹ lọ́mọ nítorí pé ó mọ̀ pé bàbá yìí torúkọ tiẹ̀ ṣe gbọ́dọ̀ jẹ́ pé orúkọ ọkọ náà ni ó mọ̀ kọ́kọ́ yìí torúkọ tiẹ̀ ṣe àmọ́ wọ́n ti fọwọ́ ara tiẹ̀ bá yí ara ẹ jẹ́ ló ṣe mórúkọ míì tí ń jẹ́jà gàbá sọ́kọ tó o fẹ́ ní jẹ́jà gàbá ni mo fẹ́ kó o sọ fáwọn aráyé ẹ anú ẹ ṣe mí jàgàbá tó ń jẹ́ iná ni ó padà wá jẹ́ jákujàku tí ó já ẹ wálẹ̀ nítorí pé Elédùmarè ò lọ́wọ́ sí tó ń ṣe tó bá ti yá nísìnyí náà tó máa fẹ́ sọ̀rọ̀ wọn ò pè mọ́ wọn ò ní pè mọ́ mọ́lá wọn ò ní pè mọ́ ibo Yorùbá ni wọn ò pè mọ́ ẹja ètè gbégbèsè lórí ọ̀rọ̀ tiẹ̀ náà gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ wá láyé kábi tó wà náà tẹ̀ mọ̀ pé ẹ láwọn kan tẹ́ lè pè ẹ pè wọ́n lórí ọ̀rọ̀ Jọkẹ́ Jàgàbán yìí àti ibi tí wọ́n ń kó gbogbo àwọn ọmọ tó jọ ń ṣòwò nọ̀bì sí ẹ pé àwọn aláṣẹ ìlú yìí ẹ jẹ́ kán mọ ibi tán wà ẹ jẹ́ kí wọ́n lọ kó gbogbo wọn ibi wọ́n bá rù wọn lọ kán rù wọn lọ kán yé borúkọ Yorùbá jẹ́ kán yé Yorùbá lójú jẹ́ Jọkẹ́ Jàgàbán tiẹ̀ sábọ̀dù ti bá a tiẹ̀ náà ń bọ̀ wàá bá ẹ bẹ́ẹ̀ mo sọ fún ẹ láìpẹ́ ni máa retí bá lọ bá lọ àbọ̀ ń bọ̀. àṣà yorùbá tv ètò tó gbàṣà yorùbá lárugẹ.